ṣé rí bàbá arákùnrin yóò bá ìyàwó ọmọ rẹ̀ yìí nájọṣepọ̀. yóò jẹ́ kí ọ̀rẹ́ rẹ kòríkòsùn kó bá ìyàwó rẹ lájọṣepọ̀. tí bàbá ẹ̀ bá gbà mí tí mo bá rìn báyìí tí mo rìn báyìí tí mo rìn báyìí lóde yóò bẹ̀rẹ̀. ìyàwó ọmọ ti tèmi mo lọ́n bá ní àjọṣepọ̀. tí bàbá mi bá bá mi dán rú ẹ máa fún wọn poison jẹ ni jẹ́ ẹ sọ fún ẹ by four wọn máa kírun sí wọn lára. èmi àti dáàdi ẹ kájọ máa lájọṣepọ̀. ìmọ̀ ni wọ́n ti bá lọ pẹ̀lú ẹ̀ tí bàbá ọkọ ẹ̀ tó ní àgbà tí òun bá bá sùn kí ó tó lè bímọ. torí tí òun bá fi jẹ́ kó dá èmi àti ẹ̀mọ̀ kan fún ẹni tó fún ẹ lóyún fún mi níbo ló ti fara kó báwo ni ṣe máa bá ìyàwó ọmọ mi sùn. ṣìfù èèyàn tó sọ lẹ́nu èèyàn sápò ìyá kan. bá tíra ẹ̀ má bẹ́ orí ẹ̀ ni. téèyàn bá kára má sì kí gan náà máa wòrán rùn ní pé ọ. I am tired. sísítà ẹ̀ tó ń pè pìtì orí èkó ni ṣá. kí ni nǹkan tó ń rán pẹ̀lú wa tí a fi rọmọ bí láti jẹ́. ó wọbẹ̀ yẹn lọ kó lè ṣẹ́jú mélòó kan ó dẹ̀ takú síbẹ̀. bàbá kí bàbá tó bá ń bá ìyàwó ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ ègún ayérayé bẹ fún mi nìkan àgọ̀fẹ́lẹ́kú báyìí aṣọ́kù ẹlẹ́ ni. mo pe dáàdi ẹ̀ kò dé pé mọ́mì ó sọ fún ọ pé ìwọ ọmọ ọdún lápapọ̀ fẹ́ ìyàwó ẹ̀ mo fẹ́ kí ìyàwó ẹ̀ kó má wà sí ọ̀dọ̀ ó jọ̀nà. mi ò fẹ́ rí ẹ mọ́ mi ò gbọ́dọ̀ rí ẹ mọ́ mi ò wọ́n rẹ̀.